ká àyípadà tá a fẹ́ ẹ tó fẹ́ yí nǹkan tí ọ̀dà padà yóò dá ẹ̀dá àmọ́ ni o ẹ fẹ́ reform society without knowing the type of society you are living in without know what is good and bad ọmọ dáadáa ọmọ yìí dá kí ló fẹ́ yí padà kò possible i need kákọ́ ẹ̀kọ́ islam tó yẹ jẹ́ pé ẹnìkan kan ọmọ kò sísú àti sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí òun sòwò lè dà fa máa ta Abu Hanifa rahim Allah ta'ala ọmọ kó aṣọ ní ta ọ̀dà afáàtọ̀ lákùnrin kàkàkiri ayé àbí ọ̀dà ẹ̀ dáhùn ni àbúrò àdìfà ti kó láyé ti lé ní one thousand three hundred years under hundred years before ìjà abu àdìfà ti kú àbí ẹ̀kọ́ ni àbúrò àdìfà òpè hundred years ẹ̀ kú before ìjìrà ni eh? yí àwo lẹ́yìn ìjìrà ló kó láyé one fifty years lẹ́yìn ìjìrà ẹ̀yẹ one fifty kó ní one thousand four hundred and thirty two ẹ wọ ọdún tábọ̀ ànífà ti kú láyé àbọ̀ ànífà yà sì ń dárúkọ ẹ bẹ́ẹ̀ pé òun làáfà ìjẹta ń bá dàn àbí lóyìn Ìlọrin bí ìmáàmù jẹta lọ́sẹ̀ ẹ̀rọ ń dárúkọ ìmáàmù jẹta àbàdà bí ti lọ́rin ẹlòmíì òun orúkọ ẹ̀ a sì ń orúkọ àbọ̀ ànífà bí gbàtàjọ ń bẹ láyé ẹ wọ ọdún tí ìmáàmù Málíkì ti kú láyé sóni ọ̀sùn mọ̀ dárúkọ ìmáàmù ẹlòmíì sọ pé ìmáàmù gan-an ó ní kíni tún jáde sànẹ́bílẹ́gbẹ́ ọ̀rọ̀ ìmáàmù èmi àtàjẹ amadu jọ kírun mọ́sáàsì kan rí báwọn tí wọ́n ti kíjàmọ́ tàkà tó kíjàmọ́ ní wọ́n bá dà gbọ́dọ̀ kíjàmọ́ níbi ìbá sí pàwọn ti ju apá àwọn ní láàfa àwọn ìbá tí ń kú lórí irun ni labani akéré alóde wọn sì ń wọn bá sàrẹ̀ bẹ́ẹ̀ ah adisa nu yọ sa wọn ní kíni jáde sí wọn ní Imam gan òwe tẹ̀ ń wí tíra táwọn kan kọ lórúkọ rẹ̀ mọ́ záàbù ẹ̀ lẹ́ ń wí wọn yóò sì ń bẹ́ẹ̀ abadajọ́ ní amutira wa a sì lọ amutira lọ alájà adé la ní alága àjọkọ̀ ọlọ́run fọ̀rùn kẹ́ wọn bàbá tó ná dẹ́sà dá wa náà bá gbé risala jáde mo ní à ah, risala lẹ́ẹ̀ fi jiyàn <laughs> risala abuseni kọ ìdáwà ni ayé àkọ́kọ́ lo risala ọwọ́ wọn náà àkọ́kọ́ fún àkọ́kọ́ fi support ta wí náà pé risala òun gẹ́gẹ́ jẹ́ àkọ́kọ́ lo ọ̀rọ̀ tinú tẹ́ẹ̀bù dání o kátó máa kátìrà mi ìmáàmù <laughs> asadu àfàǹjọ náà ìmáàmù tó ń bọ ajanjo ni ọkà do àmàlẹ́ ni ẹ làlùbáríkà ìmáàmù <laughs> Málíkì bí gbàtọ́ sẹ́ kú ò láyé ń jò ní ni kò sí ní tọ́jú orúkọ wọn ṣẹ́kù lórí ayé tọkọjá àmà o àìmọye yẹn náà jọ sáyé ńjọ náà wọn ti àwọn ti gbà yìí fáwọn dáyẹ nìkan kò sàn tí wọn mọ orúkọ tí wọn sì ṣẹ́kù lórí mà ẹ wá ẹ wá ẹ kú ọ̀rọ̀ náà tó jìn ẹ kú lórí Ṣàfi ẹ kú lórí Ahmadu bunu anbalẹ̀ ọlọ́mọba akẹ́gbẹ́ wọn bàbá yìí o ẹ kú lórí Ahmadu bunu tẹ̀míyà o tọ́ gbajúmọ̀ bíi sàmọ́ lẹ́ẹ̀lẹ́ta níbi ojú ọ̀nà àlìkìtàwọ̀ sùnà yìí ẹ kú lórí ọmọ kẹrẹ Ibn Qayyim al-Jawziyya ọlọ́mọba akẹ́gbẹ́ gbogbo wọn o ẹ padà wá sílé ẹ lukakọ̀ wòlú ẹ àwọn àfáà tó ní ìmọ̀ tẹ́sí dúró dé pẹ̀lú mọ́ nílùú kọ̀ọ̀kan látọdún tẹ́tí kúrò láyé sáwọn parẹ́ àwọn ọba tí wọ́n bá lọ ayé pọ̀ wọ́n ti gbàgbé wọn ilé wọn ti dá horo àwọn olóòótọ́ bá láyé pọ̀ àwọn ọlọ́lá tó bá láyé pọ̀ ilé wọn ti dá horo ọlá ti parẹ́ okọ̀ náà parẹ́ ilé àwọn àfọwọ́sì parẹ́ àwọn àbùkátà sí mọ́ ìsáàmù òwò mò ń ṣe iṣẹ́ ọwọ́ mò ń ṣe alákọ̀wé ni mí tíṣà ni mí ẹnjìníà ni mí whatever you are lọ kọ́ ẹ̀kọ́ Islam èyàn lè má mọ̀ tó àwọn bàbá bàbá gbogbo wọn tán kúnlẹ̀ àtàwọn tá à ń darúkọ ńlá láwọn o ṣùgbọ́n ọmọ tẹ ìsẹ̀sìn rẹ tí ó yẹ ọ tí o ní kó yìí méjì bá yàn mùsùlùmí sì wà bùkátà sí yẹn torí pé bí èsì mọ̀ yìí ni wọ́n yóò bá dilẹ̀ kèfèrí tí wọ́n e, kèfèrí ó sì tó fi àyà kùránì tẹ̀ six fifteen lẹ́ẹ̀kan. Eh, to six lawa ah wọ́n ní six fifteen ní dàkẹ́ ni wọ́n wí fún mi torí ẹ̀rọ jẹ́ n bá agolo ọkẹ́ máa wò ó <laughs> ọlọ́run jẹ́ pẹ́ fa olóye rọ́ọ̀yìdù. kèfèrí yóò mú gbólóhùn kẹlímọ́tù alimọ̀sẹ́hì ẹ̀yìn sábùn aleyhi salam nínú kurani yóò ní messiah the meaning of messiah in the english language means saviour pé ọlọ́run gángan pé jesus christ is saviour nù kurani. not know you pé difference wà láàrin english language àti arabic language european language in english language family wà nínú linguistics alekere kata n pè language family ani ani gi fún igi bí n bá rí bọ́ọ̀dù igi tá a máa ń gbé sí yorùbá language ní ìsìn sẹ́yìn pé yorùbá èdè yorùbá tá à ń sọ yìí dialects yorùbá nílẹ̀ yorùbá yìí twenty seven dialects ní yorùbá ni ẹ̀dà èdè yorùbá twenty seven ni ọ̀yọ́ ìbàdàn dialect wà tó pé ní standard tí wọ́n yẹ kọ ìwé yorùbá bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ifẹ̀ wà ìjẹ̀ṣà wà ìjẹ̀bú wà òǹkó wà ìkálẹ̀ wà àkókò àkókò méjì níbẹ̀ ní yorùbá dialect àkókò àkókò central àkókò north dialects of yorùbá language dialects twenty seven ní yorùbá ni yorùbá ó belong sí niger congo larger language family under niger congo òní benue congo wa first daughter of niger congo dialect of a language òní benue congo benue congo náà tún bí ọmọ mi tán pè ní kwa kwa under kwa ni yorùbá wa Oni Igbo wa Oni nupe wa nínú èdè tó wà ń bẹ̀ nítòsí wa nàìjíríà yìí ọ̀ndà ẹ̀ ní eve wa eh, language kan jẹ́ eve tí wọ́n bá kọ́ lẹ̀ nù ewe ni wọ́n máa ń kọ́ ṣùgbọ́n ni linguistics eve ewe ni wọ́n ń sọ ní Benin wọ́n ń sọ ní Togo eve ọ̀ndà Kwara wọn náà wa. language sọ wà nínú Kwara ní bí sisiri alone nineteen languages ni èdè kan bẹ ní Taraba state ọ̀ndà Kwara wọn náà wà ní relationship wà láàrin Yorùbá àtàwọn èdè yẹn àwọn kankan bẹ táwọn ń pè mí táwọn náà ń pè lọ́wọ́ wọ́n tàn mọ́ra wọn. arabic language arabic language family rẹ̀ ọ̀nà ẹ̀jì tẹfẹ́tẹfẹ́ sí english language wọn à relate alimasiu wọn wọ alátara masaha àbí saha yẹsihu tìmúlò kẹfìrì sì ti sàlàyé torí pé mùsùlùmí ọ̀lẹ́kọ̀ọ́ islam àmì ìdè lárúbáwá tọ́lọ̀ ń sọ gẹ́gẹ́ wọn sì fi ń sọ ọ̀yàn sí di christian ní ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ torí àsìkò tí bàbá yìí ọmọ gbé wá láìpẹ́ yìí. ọlọ́run tọ́lá rẹ̀ ga nípa resọ́ọ̀tù nìsa ó lo àwọn gbólóhùn kan fanabi isa mọ́mọ́ríyàmá aleyhi salam ó lo kẹ́límàtún mínú ó lò fún ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ ó lo rúhù ó lò fún àbí ó lo rúhù fún ó lò fún un àwọn kẹfìrí ó ní nípìnlẹ̀ láti ti kọ́ ṣe lọ́rọ̀ ti wà ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ náà ọlọ́run sì ní ọ̀rọ̀ náà <laughs> ẹ wo nǹkan méjì sí ọ̀pápọ̀ mọ́ra wọn ọlọ́run wà ọ̀rọ̀ wà àwa lọ́lọ́run sì lọ́rọ̀ náà kalamula alimunazalu ala rasuliya wa salam. Kini jẹ́ bẹ́ẹ̀ alukurahanu karim ṣé kurani lọ́lọ́ ẹ̀ dáhùn ni kitaabun anzanahu ileeka kilo wutale mubarakun a sọ̀kalẹ̀ fún ọ kò lóun lòun sọ̀kalẹ̀ fún ọ ọ̀rọ̀ ni tírà náà mo sọ̀kalẹ̀ fún alalubarika tírà alalubarika nítorí àìdìmọ ọlọ́run ló mọ iye mùsùlùmí tó di kèfèrí ìmọ̀ tọkùnrin tóbi ló nídìí ẹ̀ tàgbà tọmọdé ló nídìí ẹ̀ gbogbo ẹ̀yà ló nídìí ẹ̀ àárọ̀ tayọ ìmọ̀ Islam kálọ̀ dì í mú sọ́wọ́ ìmọ̀ yẹn gbogbo àni ká máa wà á tètè mọ́ o á tètè mọ́ o á mọ̀ pọ̀ o á mọ̀ díẹ̀ o kásá mọ̀ jókòó láì máa kọ́ ìmọ̀ Islam yìí láti ti gbọ́ yé ẹ̀ ń bá ti ké Kùránì ẹ̀ múra síbẹ̀ ẹ̀ kọ́ nahu ẹ̀ múra síbẹ̀ ẹ̀ kọ́ sọ́rfù ẹ máa kà wọ́n tí a díẹ̀ díẹ̀ kún tí ra fíkù díẹ̀ tí ra dísì díẹ̀ tí ra mùtọ́là díẹ̀ ṣùgbọ́n náà ti sọ́rífù ìpìlẹ̀ ni fún kí èèyàn tètè mọ èdè lárúbáwá o tọ́ba rìn iwájú èèyàn ọkọ̀ tẹ̀fsíìrù kùránì èèyàn sì kọ́ bàlágà láti lè máa rí kùránì fà ń rọrùn èèyàn sì kọ́ òṣùlù tẹ̀fsíìrù táwọn afa àti kọtí àtọ́ ti pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀ àáké kan torí pé àwa bùkátà sí ká gbọ́ ìsìlámù yìí ìsáàmù ò ṣe gbọ́yé pẹ̀lú íńtánẹ́ẹ̀tì o kò ṣe gbọ́yé o pẹ̀lú mò ń ka English literature so on Islamic studies kò tó o kò tó pété o Ibnu Kathiru tẹ̀fisiru rẹ̀ tẹ̀fisiru rẹ̀ kùnrin àdàbìm sẹ́gbẹ́ ti tún sọ́yìnbó wọ́n sì ń tẹ̀ ní Saudi Arabia tán ha ẹgbẹ́ tẹ̀fisiru sọ́tù fàtí Ibnu Kathiru kalẹ̀ ẹni bá mọ Lárúbáwá tó òyìnbó ẹ máa ka translation ti English àti Lárúbáwá ẹ rí i pé o meet so many things nígbà tán sí translation bèlè pé ẹnìkan tí a bí mi lè rìn jọ kan nílùú kan lẹ yorùbá láìpẹ́ yìí ní wá sí kan ní awẹ oníṣẹ́ mọ̀júmọ́ fata ibùdó tèmi àṣẹǹtì tù sóyìnbó <laughs> thirty seven volumes tẹ́lẹ̀ ayé tù sóyìnbó wọ́n tù hundred volumes ní ọjẹ́ ibùdó kẹsìrì tó jẹ́ four volumes mélòó ni wọ́n fi tẹ̀ thirteen volumes ní English àyẹ̀tọ́ bá ti rí dísẹ̀ lókù káàbọ̀ síta oní thirty seven volumes one hundred volumes ọ̀ọ́dà ló ń gbọ́ bá di translation ọ̀rọ̀ wo ní bẹ fà bí ibà ṣẹlẹ̀ labatọ́lọ̀ tí wọ́n lówó tẹ́yà wọ́n lè kó five million fún ẹni tó fẹ́ translate translator pé ó ti kọ́ máa tu five million riyals tó a gba five million ẹgbẹ́ kó jókòó lé tọ̀sán tó olùkọ́ máa tu nǹkan lọ ní ọ̀kànkàn tó o ti gbowó tí o fi máa jẹun tí o máa mu tí o fi gbọ́ gbùgbù kàtà níbo la ti lágbára ẹ̀ Nàìjíríà àádáwọlé tí àkànbá ìpàfẹ́ tu ọdún mẹ́wàá káà parí <laughs> nígbà pé àjẹ́ àmọ̀ òjá jókòó alimohimu ìmọ̀kejì lẹ́yìn ìmọ̀ islam tó jẹ́ dandan fún mi àtẹ̀yìn láti kọ́ tá a bá fún islam tá a sì fẹ́ táwùjọ wa ṣe ànídìí ìmọ̀ ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ìmọ̀ kan bẹ tá a gbọ́dọ̀ fi ilẹ̀ láwùjọ tá a wà nù rẹ̀ yìí ayé ò lè rọrùn gbígbé láì láwọn ìmọ̀ lára ìmọ̀ ni ìmọ̀ medicine wà ẹ bá lọ kọ́ ní Sudan pẹ̀lú Arabic ẹ bá lọ kọ́ ní Egypt pẹ̀lú Arabic ẹ bá lọ kọ́ ní France pẹ̀lú French ẹ bá lọ kọ́ ní China pẹ̀lú Chinese ẹ bá àrọ kọ́ Germany pẹ̀lú German ẹ bá àkọ́ ní Britain àbá America àbí Canada àbí Australia pẹ̀lú English ẹ sàkọ́ ìmọ̀ medicine bí ara ṣe bí ẹ̀mí ṣe wá bùkọ́ àtà sí oúnjẹ tí ó jọ mọ́ ọbẹ̀ láàyè tí ò fi ní ṣàìsàn tí ò sì ní kú bẹ́ẹ̀ lára wá bùkọ́ àtà sí ìtọ́jú tí nǹkan bá ń ṣe ìmọ̀tá ìtọ́jú àlàáfíà ara tá a fi sin lọ yìí tá a fi lè wúlò fún ẹ Ọlọ́run tí ó fi lè sáré láàrin sọfá àti mọ́rúwà tí ó fi lè ṣe tàwáàf tí ó fi lè ṣe Eh, tí ó fi lè lọ àràfà tí è lọ mìíràn tí ò ní nínú láàrin mílíọ̀nù èèyàn ara ń gbọ́dọ̀ lókun ìmọ̀ tí ó gbé okun ara dúró táyẹ̀sán ó dé tá a fi ìmọ̀ yẹn tọ́jú ẹ̀ tí è lọ àárọ̀ tayọ rẹ̀ àtàárà à ń kówó jọ à ń sàkáǹtì ọwọ́ bùkátà sí àkáǹtìn afẹ́ kọ́lé afẹ́ ṣe bíríìjì lórí omi afẹ́ ṣe bíríìjì lórí omi afẹ́ gbélé alájà mẹ́wàá kalẹ̀ sórí ilẹ̀ báwo la ṣe gbélé tó tí lè dúró lórí ẹ̀ ó ní ọkọ engineering social engineering building engineering afẹ́sẹ̀ títì tó wà dọ́rẹ́bù bíi títì tó ń ṣe láàrin Accra sí Kútọ́nù lọ́wọ́ tí mo èmi rin one hundred eighty kilometres orí ẹ̀ nínú sọ́dún náà ni sọ́dún la gba kọ̀lọ́ Ghana afa afa musamidu sọ́dún yìí nàbí lásìkò àwọn dàgbà ọdún yìí mà ní ọdún yìí ni àárín olóńgbò sọ eighty kilometres orí ẹ̀ kankan kíní òkè tá a wà yìí taba da mẹ́ta ìdá kan rẹ̀ ní títí ń wọn àti parí ẹ̀ Chinese company kan ní ṣe tìpele báyìí lọ́dà ọ̀gá tìpele ni àfa tọkọ̀ bá borí ẹ̀ báyìí nu ọkọ̀ ó dùn mo lọ yẹn ẹ̀ ní mọ̀ pé ẹ̀ ní ara àníjì mọ̀ táàfì máa ṣe búrẹ́ lórí ilẹ̀ táàfì máa ṣe bíríìjì lórí omi àwọn ìmọ̀ tá a wá bùkátà sí pọ̀ mùsùlùmí ò fi kankan ó ń sọ̀wọ́ ni ọ́ ìyẹn ọ̀sọ́ kó o lè di dókítà o lè di lọ́ọ̀yà o lè di accountant orí máa sòwò lọ tó sì dà nígbà mo wà ní ọ̀dọ̀ ọ̀gá mi lógun pa ọ̀yọ́ ẹ mọ̀ àwọn tá a jọ kọ́sẹ́ pọ̀ tẹ́pẹ́ bẹ́ẹ̀ àwọn àṣefì tá a lọ sí ṣọ́ọ̀bù báyìí òun fúri ìtàn tiẹ̀ báyìí kọ́ dépò kọ́ bẹ̀rẹ̀ ọjà skul ọlọ́wọ̀ tẹ́lómi ti di ọ̀gá alábìíṣẹ́ tó tẹ tẹ́lómi ti rìtáyà gan wọn nísìn. àwọn náà lọ wá mọ̀ kọ́dà bá a lò kí lè wọ̀ rẹ pé kò ní dìgírì lọ́wọ́ kò sì máa tajà rẹ lọ kò ní dìgírì ọkọ̀ mọ̀ síṣẹ́ ọwọ́ rẹ lọ kò ní ẹ́ńdì àbí hnd dání kọ́ mọ̀ kílẹ̀ ìwọ kẹ́ni tí ń tasọ̀ lọ sí school of nursing kọ́ lọ sí nursing age barrier ò sí láti wọ school of nursing kò di nọ́ọ̀sì kò sì dá kílíníkì tara rẹ̀ lẹ̀ kò sì máa tasọ̀ lọ máa ṣe run hospital kílẹ̀ ìwọ rẹ̀ ń bẹ̀ kílẹ̀ ìwọ. E, àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mùsùlùmí ní nàìjíríà gangan ó yẹ kó gbé wa ń dìde báwọn ọmọ kan bẹ tá a gbọdọ̀ filẹ̀ lẹ́yìn ìmọ̀ ìsìlámù náà tá a gbọdọ̀ kọ́ àwọn náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Tàfà Balewa nígbà ayé ìjọba Bàǹgídá tíjà ìsìn ṣẹlẹ̀ lórí ẹran súyà tán fi ẹlẹ́dẹ̀ ṣe tó di ogun tí wọ́n ń pààyàn sí gbogbo mùsùlùmí tó farapa tán gbé lọ sí tìǹbù ọ̀tọ́jú wọ́n fi hàn lẹ́tẹ̀ ń dapò ronú ẹ̀jẹ̀ báyìí tí wọ́n kú ni. àìmọye irú ẹ̀ tó ṣẹlẹ̀ ní Kano ti Zango Katafu ńkọ́ ti Kafanchan ńkọ́ àìmọye irú ẹ̀ tó ṣẹlẹ̀ sí mùsùlùmí náà lẹ́ Yorùbá èmi pé kì í ṣe jà ní ọjà àmọ́ nàgbẹ́ bẹ́ẹ̀ bá wọ́n mú one fifty thousand naira nìkan kan ò ní wòó sẹ́yìn kan bí tí wọ́n wà nù poor family wọ́n wà fifty thousand sì béèrè one fifty thousand níbi tí ọjà polisi tí ó kù sílẹ̀ wa ẹ dákun yẹn máa bá a ṣe lọ àwò owó wọn ní dáhìn lóhùn tí ì bá sì ṣe pé wọn rà mí ìsàmù lára yín tẹ para wọn bá ní wọn ti mọ bẹ̀rẹ̀ tọ́jú. ẹwẹ ẹwọ yóò wọ tẹmí àtẹyìn náà nínú Ramadan láti ra programs lórí rédíò àti tẹlifíṣàn fún wáàsì kí lè wọ kápá wọn kọ láàrin ọdún méjì kàdá rédíò station ti wálẹ̀ gbogbo bí wọn ṣe ń pè tiwa black tí wọn sọ alókọ ọbú táwa ní radio station kankan tí ó defend àwa táwọn búkú ìbàdàn tí wọn máa ń sọ kí n tún fún tẹdọ etí ọfẹ nǹkan kan báyìí ah, tí wọn máa débi ọ̀rọ̀ mùsùlùmí báyìí tí wọn bá mú yàn mẹ́fà ogbóná fẹlifẹ tí wọn bá mú yàn mẹ́fà táwọn márùnún wọn bá jẹ kiriyó tẹyọ kan so bá jẹ mùsùlùmí wò ó nítorí ẹ dárúkọ àwọn ọ̀daràn ṣùgbọ́n tí wọn kẹ́ pé èèyàn méjì abẹ́nìkan lọ dáràn bí kan àwọn méjèèjì wọn jẹ́ mùsùlùmí abẹ́nìkan jẹ́ mùsùlùmí wọn ò dárúkọ ìjọ ẹ̀mẹ́rin lọ wọn tó mẹ́nu kó lórí ọ̀rọ̀ ẹ̀ wọn mọ̀ torúkọ dání wọn mọ̀ tó dání tẹ́tí mọ̀ pé ìkórè ìsàmù ń bẹ fún àti mùsùlùmí tí mùsùlùmí ò wá ní media house kankan print ni electronic ni tí ó defend interest ẹ̀ inna lillahi wa inna ilaihi raji'un nǹkan ṣe wá wà láì. àwa bùkátà sí i ká wá àwọn ìmọ̀ kan ká sì lo ìmọ̀ yìí lórí ìsànfàní fún Islam àtàwọn mùsùlùmí tá a gbọdọ̀ filẹ̀ láì wá tá a bá fẹ́ táwùjọ ṣe nǹkan kejì nu ẹlẹ́ẹ̀kẹta àwùjọ ò lè wà reformed láéláé láìsí iṣẹ́ àṣekára nínú àwùjọ àwùjọ society cannot be reformed at all láì ṣiṣẹ́ láì ṣiṣẹ́ àṣekú akátá lórí àwùjọ àwọn sẹ́wọ̀n ní sọ díẹ̀ ń bẹ̀ inṣàlá one tí nǹkan bá ń bàjẹ́ yorùbá ní kíní kan tí a máa ń sọ àfa ní yorùbá dà tí wọ́n ní kíní kan bá bàjẹ́ àfihàn sí ní kíní kan bá bàjẹ́ àfihàn sí ìyìnbọn bí wọ́n ṣe máa ń wí mọ́ tìlú bá bàjẹ́ àfihàn sí tá bá fihàn sí kí ni ọ̀dà kí ni ọ̀dà àbí kò ní bàjẹ́ mọ́ ẹ̀yin ni yọ ayé mùsùlùmí ni yọ ayé àwùjọ tá à ń gbénu rẹ ti bàjẹ́ ọ̀hún wa bùkátà sí àwọn tí ó rescue rẹ̀ kó n bàjẹ́ ti ń bàjẹ́ tẹ́mi àtẹ̀yìn ọ̀bá dìde láti rescue society kó o nínú àìbàjẹ́ ti ń ṣẹlẹ̀ sí i decadence yìí àfàwàkà abul hasan ali nadawi inú tí àwọn kan ti ń jẹ́ mọ́dà khosra alam bilhitotil muslimin what the world lost by the downfall of muslims òyìnbó rẹ̀ nu translation rẹ̀ nu torí ó wà ní arabic ó wà ní english ó wà ní urdu ó wà ní german ó wà ní russian gbogbo èdè ló wà wọ́n tún wíte èdè tí à ń sìn wìtọ́ èdè tọ́pọ̀ lágbàáyé. àwùjọ ń bàjẹ́ gbogbo orílẹ̀ ayé ń bàjẹ́ gbogbo bàjẹ́ ayé yìí kọ̀sáyè ni o láti sọ ni o gbogbo ìbàjẹ́ tí ń ṣẹ̀ láyé ìtọ́ wá láti western world britain àti america ní sponsor ẹ̀ jù kí ni target wọn islam wọ́n fẹ́ destroy islam at all cost islam kò so ní threat to their military might òun nìkan ní threat to their economic might òun kan ní threat sí political might wọn agbára ogun wọn agbára ọrọ̀ ajé wọn agbára òṣèlú wọn islam nìkan so ní challenge ẹ̀ kò sí. Si kò sí community kan lórí ilẹ̀ ayé tí ń challenge authority western world other than the muslims kí ló ṣe fà tí muslims fi ń challenge authority wọn because we know ipe tí àti mbẹ lọ́wọ́ àwa all encompassing book ni dínú sàmì rẹ̀ sísan comprehensive religion ni gbogbo nǹkan ní bẹ́ẹ̀ nú ẹ̀ ọ̀rọ̀ ayé mbẹ́mbẹ́ ọ̀rọ̀ sàrí mbẹ́mbẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn sàrí mbẹ́mbẹ́ ọ̀rọ̀ ìṣe eh, oko ṣíṣe mbẹ́mbẹ́ ọ̀rọ̀ odò ẹja gbígbẹ́ mbẹ́nú ẹ̀ ọ̀rọ̀ káwa bàálù ní sánmà ń bẹ nú ẹ̀ ọ̀rọ̀ ká lo ṣípù lórí omi ń bẹ nú ẹ̀ ọ̀rọ̀ ká ra aṣọ ká rán aṣọ ká ṣe aṣọ ń bẹ nú ẹ̀ ọ̀rọ̀ ká gbẹ́ kànga ń bẹ nú ẹ̀ ọ̀rọ̀ fífún sáré ń bẹ nú ẹ̀ ọ̀nà oúnjẹ tá a jẹ tá a níjẹ ń bẹ nú ẹ̀. a ní nǹkan kan lọ́dọ̀ tó yé yékéyéké tí òfin kankan lẹ̀ tọ́ máa fàrọ̀ fúnná fílíkì táàbì mi ń ṣe é fúnra ọlọ́run ló wíwẹ̀ ní sọ́tùlẹ̀ àríyàmù sọ́ra wà á nzánà ilé ka kìtàbà tìbíyànà lẹ́kọ́ lè nahali Quran chapter sixteen asọtira ìkàlẹ̀ fọ alikitaba tìbíyànà lẹ́kọ́ le ṣe àlàyé ni fún gbogbo nǹkan alimahu man alimahu jahila man jahila ẹ̀tọ́ mama ẹ̀ ń tí ọmọ ọmọ ìsìn bẹ́ẹ̀ lọ́dọ̀ wa kò jẹ́ ká dẹrú àwọn èèyàn wọ̀nyí kò jẹ́ àtẹríba ah ntọ́lọ́nfẹ́ rè ìlànà rè success rè failure rè àlùjánnà rè hellfire rè sáwà fi ọ̀nà àlùjánnà lẹ́fọ̀ náà náà ni torí ẹ̀rọ ṣe lo UNO new world order ojoojúmọ́ náà ń gbé nǹkan wá tí ó yege system tí gbogbo àwọn presidents ayé lọ jókòó ní general assembly lẹ́yìn tí security council ti pass into law àwọn ọ̀rọ̀ ratify rẹ̀ wọ́n ratify kan lọ́wọ́ ní New York báyìí ṣé wọn ti kó mẹ́ ẹ̀ wọn ti kó mẹ́ lánàá tó ní gbọ́ ní sùnmọ́ látànà ẹ wọn lọ ratifáyì ìbàjẹ́ tí Britain America France Russia China tán gbé kalẹ̀ wọn lọ ratifáyì rẹ̀ àwọn ẹrú wọn wọn ó sì gbé wá sórí sílùú olúkàkú padà ó sì ti dòfin ẹ bá ti sẹ̀sí ẹ mọ̀ ràn lẹ́wọ̀n ní gbogbo tó bá gbé wọn láti bá ti bẹ̀ new world order láti ẹ̀yìn ìjọba Bush ní tá fi sùn ni pé gbogbo tí ń jẹ́ Islamic laws and regulations wọ́n against ẹ̀ láti UNO wa tí òfin wa operative ma kò ní wa operational kọ́mọ bá lè wúlò ma wọ́n fẹ́ render exam redundant ní jẹta yìí ní USA wọ́n pa àyàn ní jẹta yìí ní USA Afa, wọ́n pa àyàn ní USA ní jẹta yìí ìjọba pa àyàn wọ́n hand èèyàn ní USA wọ́n sọ gbogbo orí ètò kúrò àyè pé ẹ abolish capital punishment àápàyàn ẹ parẹ́ nu gbogbo òfin láyé amẹ́ka gan yẹn sì execute yẹn jẹta oúnjẹ ta yìí VOA news ẹ orúkọ yẹn dá fún yẹn VOA news jẹta yes jazakumullahu khairan ìlú tó wá ayé tí wàá ń dàbá yìí lọ mùsùlùmí tọ́lọ̀ ní àríran tá a mọ̀ tọ́lọ̀ ń fẹ́ tá a mọ̀ tí ò fẹ́ tá a mọ̀ tọ́ da tá a mọ̀ dantí ọ̀dà mọ̀ tá a mọ̀ nọ́ọ̀là tá parun àwọn làwọn adákẹ́ àwọn tó gbé bàjẹ́ dání tó fẹ́ tan ìbàjẹ́ lórí ayé gbogbo tí wọ́n ní nánà lé lórí wọ́n násìkò lé lórí wọ́n náwó lé lórí wọ́n nágbára lé lórí wọ́n ń wá nàìjíríà àti Europe àwọn societies tí wọ́n fẹ́ fi destroy youths abẹ́ mọ̀ pé wọ́n ń wá nàìjíríà tí wọ́n kọ́ àwọn secondary schools di àtọkùnrin ò tóbi tí wọ́n làwọn ṣe seminar fún wa tó bá dásìkò kan wọ́n gbé rẹ́kọ̀dù kan orin kan sí wọ́n á ní káwọn ọkùnrin kan obìnrin kan múra wọn jọmọ́ ọjọ́ this is a new life you have to have freedom freedom in everything freedom to practice freedom to manifest freedom to do and undo whatever you like human rights you have rights kí ni èèwọ̀ ọ̀nà kọkùnrin ó di sáì pọkùnrin ẹgbẹ́ òun fẹ́ máa ti ọ̀pá bọ̀ lábẹ́ àwọn làwọn ọjọ́ fẹ́ra àwọn dípò kọfẹ́bìnrin give them their rights They have rights to marital life. They can choose their own spouse from any sex. Allow them to do it. Put it into your constitution. Allow it. It has been allowed in America. Churches here ordain àwọn èèyàn kó ti di bishop gay bishop America, ní Canada ní Britain ní South Africa ọkùnrin àtọkùnrin tó fẹ́ àwọn di bishop church àwọn African churches tako ṣùgbọ́n ẹnìkan kan ọ̀dà wọn ló wọ́n ń ṣe tí lọ ní. ṣe hùríyà nu freedom nìyẹn freedom tó máa sọ di ọ̀tá ọba tó da ọ tọ́wọ́ wọ náà gbére alùkìámà ẹnìkan ló ń fún ọ ní tí ó gbé ọ wọ náà inú ẹ̀sìn dùn kò lómìnira what is your own business from drinking if he drinks does that concern you allow him to drink he wants to drink beer he drinks beer what is your own concern with that you want to drink Fanta or Coca Cola, drink your own Fanta or Coca Cola. Do not say anything against one who drinks jeans. Ṣé ẹ̀kọ́ tí kan jẹ́ jeans? Abẹ́ ti gbàgbé ọtí gíní àbíkẹ́ máa ń pè ọtí jéènì. Ṣé jéènì náà ni wọ́n máa ń pè ní Yorùbá? <laughs> Ẹ́ dry gin dry gin <laughs> dry gin barren gin. Wọ́n ní kí lọ́kàn yín bẹ́ẹ̀ ẹjọ́ mọ ṣe tiẹ̀ náà ní ìwé kan jẹ́ spectacles of of the death also inú ẹ̀ mo ti kọ́kọ́ kárí ní ara nineteen eighty two or eighty three tánibí ọ̀sán sọ pé ìgbà kan ń bọ̀ lórí ilẹ̀ ayé táwọn ọkùnrin mẹ́fà mẹ́wàá ó jókòó níbi kan báyìí tóbi nǹkan ọkọjá láàrin wọn tí wọ́n máa wò hùwà rẹ̀ ń ta báyìí tẹ́nìkan ó sì di nínú àwọn ọkùnrin tí ọlọ́ka ṣẹ̀ láti ti ọ̀pá bọ̀ lábẹ́ tánu sọ pé ẹni tí ò ní mọ́nú jù lórí ilẹ̀ ayé ńjọ́ náà lọ́wọ́ ni ó sọ pé ah ojú wa ló ti máa fi ṣe ni mo bọ́ síbẹ̀ yẹn kò tó ṣe kò ní sọ pé ọmọ ṣe mo ní ọkọ lè ṣẹlẹ̀ ebi náà ṣẹlẹ̀ lójú wa yẹn àti bàdà àti lọ́ọ̀nì àti kóbó ni o ti máa ṣẹlẹ̀ tọ́kùn ó dìbò bẹ́ẹ̀ lójú gbogbo yẹn báyìí tí ó sì fi ìdí rẹ̀ kò ní dì lójú gbogbo yẹn lójú títì tóbìnrin ó sì di ìsòkútọ́ ẹ̀ mọ́ wọ́n ṣe débi pé àwọn secondary school ṣe tọmọ kan náà bá ń ṣe bá wọn à ní ntọ́lùkà kò ṣe fún pátánà rẹ̀ inú pépà téèyàn bá mú ni ó ti rí ntí mo fẹ́ sọ àfa musami witness ẹ̀ rí nìbàdàn tẹnìkan mo yí pé òun ó yọ ọ̀pọ̀ ọkùnrin jáde lójú agbo òun ó sì kí babẹ́ òun lójú agbo lọ́wọ́ àánú pépà òun ó sì mú sí ń ṣe lójú agbo báyìí ọbọ̀ wù lọ́rùn ọkùnrin ọbọ̀ sókòtò lọ́rùn rẹ̀ ọbọ̀ sókòtò ń diẹ ìyá obìnrin ó sì mẹ́mẹ́ àwọn ìyá olórí ibú wọ́n ń ṣe ní gbogbo òlu o gbogbo òlu wọn ti ń ṣe o torí pé adákẹ́ àṣewáṣe ni ọjà máa gbọ́ o mùsùlùmí àsìkò tá a wà yìí àsìkò tí mùsùlùmí ò dákẹ́ wáàsí la wà yìí àsìkò tó ọ̀sà jí padà lákọ̀tún lójú wa òòsà títí ń parẹ́ lọ tá a sì jí ẹ ẹ rí bàdàn ni báwọn ọlọ́sùn ṣe kọ̀rẹ́sẹ̀ títí tà ń ṣe bára ọwọ́ ẹ̀wò funfun yóò dé kíníkà funfun orí yóò gèlè funfun yóò filẹ̀ kẹ̀ ọrùn ọwọ́ yóò fi ọrùn yóò fi ọrùn ẹsẹ̀ yóò sì gbégbá yóò sì máa nagbá àwọn sáwọn mùsùlùmí wọ́n sì máa fọ́n lówó pẹ̀lú ẹ̀wù ẹ̀bọ̀rùn rẹ̀ kùránì òní dojú ìjà kọ́ ọmọ ní kùránì ìbẹ́ni kankan jà lọ́wọ́ àwọn ẹni tó máa sọ kẹ̀kẹ́ abíyáwó ni ta ọmọ ní kò sí kẹ̀kẹ́ kan abíyáwó kẹ̀kẹ́ máa ń bẹ lábíyáwó kọ́ tami èmi mò ń jókòó lórí ẹni tí ń tami ìwà níbi tábíyáwó bá tami ó tami náà nù ìwọ lọ́kàn mi eléyìí kúmọ̀ bá tiẹ̀ lọ. táwọn èèyàn wá sí nǹkan lówó àfa nǹkan lówó ẹlẹ́yà nǹkan alájì nǹkan lówó ẹ alájà nǹkan lówó tá encourage wọn sí ká máa ṣẹbọ nso ẹbọ jíra kọ̀tún láwùjọ sìnà di gbajúmọ̀ ní gbogbo òlu Ìlọrin Ìbàdàn Èkó Abẹ́òkúta Ìjẹ̀bú Òde ibo ni sìnà àwọn ìyá Ayétúndé àwọn ìyá Gbénga táwọn náà kun ẹnu tí wọ́n kun ètè tí wọ́n kun péńpéjú tí wọ́n wọ̀sọ tí ò dẹ́ tí ò dókè tí wọ́n yànda yé jẹun ẹ̀ta wọ́n mọ̀ sí báyìí nírọ̀lẹ́ káàkiri àdúgbò tí wọ́n tóbìnrin lé dẹni tí wọ́n ń gbé lọ bá sùn lóòtẹ́ẹ̀lì obìnrin lé married woman tóbi mọ tí ó sì ti kú òní ọkọ táwọn yóò sì máa gbé lóòtẹ́ẹ̀lì tí ó sì tó ẹ̀kọ́ ti gbajúmọ̀ ní prostitute apáṣẹ́wó ni ebógbòde kan àràbíbòdì ní táwọn àáfàá gan ń bò àwọn àfa tí ó kò tẹ́sí ọ̀run tí ó kò ọ̀run ọwọ́ tí ó pè é ṣéwù tí ó sì bóra kalẹ̀ ká tó sọ tó bẹ́ẹ̀ a sì dákẹ́ àwòrán àwùjọ wo lẹ fẹ́ tún ṣe àwùjọ tẹ̀ ń rí bàjẹ́ mọ́rọ́ àmì ń kún mọ̀ nkàrà fáliwù kan yìí rúbi yáde fàyín lam yẹ sátẹ́ fabili sani fàyín lam yẹ sátẹ́ fabili kọlbi wà dálíkà adáfọlì iman nínú riwaya mi wàlẹ́ sàwọ́rọ́ àdálíkà habatọ́ habdalimin iman ẹ̀ ń bá rí bàjẹ́ nínú yóò fọwọ́ ìyípadà tẹ́ ẹ̀ balagbara àti fọyín padà ẹ̀ fi àwọn yìí tẹ́ ẹ̀ balagbara àwọn ẹ̀fọ́ kẹ̀kọ́ ìmọ̀ni tọ́ lẹ́jù ní ìmọ̀ni tọkàn ẹ̀ lè lo ọwọ́ ẹ̀ lè lo àwọn kí ni à mùsùlùmí lé lórí èmi àtẹ̀yìn ebi wo masasi kala wa náà ti ń kí àwọn àtàjọ kò yìí ẹ jẹ́ àkàpùtà àwọn masasi wa náà o ẹ jẹ́ àwọn tẹ́lẹ̀ kalẹ̀ mọ́ kàtẹ́lẹ̀ ni àwọn masasi lójoojúmọ́ àbí lọ́sọ̀ọ̀sẹ̀ kí ìdánilẹ́kọ̀ọ́ máa lọ láwọn masasi káwọn títí wọn masasi kọ́ mọ bẹnẹfìtì mọ Islam kí wọ́n gbàgbọ́ yìí sáà kàmọ́ tọ́da kàmọ́ tí ọ̀dà àti masasi ẹ ṣe yẹ ẹ mójútó àwọn àdúgbò náà ah olówó nìkan ni olùkàkùn sáà ń wá islamic cooperative islamic cooperative kìnìkan business kìnìkan ẹ nìkan la mójútó ah we don't think of religion and the life hereafter ẹ ronú àdùkí àmọ́ ẹ ronú ẹ̀sìn kankan mọ́ owó yìí nìkan náà ni so all everything ni ọdún gbọrọ ni mo ti ń sọ bọ̀ nù jàmá owó àbáwá bá ṣiṣẹ́ tọ́lọ ni a ṣe yìí ṣe máa sọ owó gift látọ̀dọ̀ ọlọ́run lówó yọ àmú wa bá wa fúnra ẹ̀ ẹ̀yin ẹ̀sẹ̀ tó dẹ̀ ẹ̀sẹ̀ kẹ́ mọ́ ni títí ó sì padà mo kẹ́ àyà kan mo sọ́ọ̀tù jí nfa lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá dúró déédéé lójú ọ̀nà tí mo fi ń sí lásìkò yìí náà máa lọ làkọ̀ ẹ̀yin ẹ̀sẹ̀ tó dẹ̀ ẹ̀sẹ̀ tiẹ̀ àwọn Yorùbá gangan táwa gangan jùlọ aláyàn àgbàlagbà wọn látara ṣe ọlọ́run tó nǹkan àti bọ́ọ̀lù ọ̀dọ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́ọ́ rìn lọ́wọ́ ẹ̀ ń tán sòrò lọ́ọ́ suratu muhammad quran chapter forty seven verse kini verse seven náà ni tẹ́ bá rẹ̀ ṣe ọlọ́lọ́wọ́ ọlọ́run ní màá rìn lọ́wọ́ wà yóò thabita aqdamakum yẹn fẹsẹ̀ yín rinlẹ̀ ọ̀tá kan ò ní borí yín a kọ̀ láti sojú ṣe wa fọlọ́run ọlọ́run náà pàwá tiẹ̀ máa bá yí a ní di dáwà at the same time bá a sì máa ṣe dáwà ẹ lẹ́nu bẹ́ẹ̀ ni ká establish àwọn nǹkan tó lè wúlò fún propagation of Islam kí lè wọ̀ ká ní general hospital Muslim bodies ní òní general hospital kí lè wọ̀ ká ní maternity hospital fáwọn olóyún nìkan tó jáwọn obìnrin mùsùlùmí kẹfìrì tó a fẹ́ wà bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ sùnmù obìnrin nìkan ni wọ́n wà bẹ́ẹ̀ kí lè wọ̀ ká ní child health hospitals tẹ́pẹ́ ọmọdé nìkan ni wọ́n tọ́jú mbẹ́ bí o ní ansans nìbàdàn ọ̀sùsù ọmọdé nìkan ni kílẹ̀ wọ́n káwọ̀ dálẹ̀ yóò mọ̀ mọ́ wọlé fún Islam yóò sì mọ̀ propagate dáwà ìsàmìyà yóò mọ̀ polongo Islam kílẹ̀ wọ́n káwọ̀ dá kí ìjọ mùsùlùmí ó dá college of education lẹ̀ kada polytechnic lẹ̀ kada university lẹ̀ ẹ wo ye churches to ti university Didymus university Bowen university so many universities Redeemer university convent university catholic university caritas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lè wọ̀ ẹ̀wù iye tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn students per session ẹ̀wù profits wọ́n mọ̀ rí lára ẹ̀ owó yẹn tí wọ́n gbà o student ọ̀rọ̀ àwẹ̀ lọ́tọ̀ o yóò copy ìwé lọ́tọ̀ o yóò san examination fee lọ́tọ̀ o yóò san sports fee lọ́tọ̀ o yóò san clinical fee lọ́tọ̀ o yóò san all dues lọ́tọ̀ o owó yẹn ń bọ̀ lọ́dọ̀ school ni directly yóò propagate Islam yóò sì máa fetch owó fáwa owó ọmọ wọlé tààtùmọ̀ náà lórí dáwà ìsàmìyà ẹ̀ ń rí ọkọ̀ lọ́yẹ́ ọkọ̀ tí máa gún bọ̀gẹ̀nì táwọn mínísítì máa ń lò rárá kì í ṣe táwọn mínísítì máa ń lò tó máa fi ń bá kérò lásìkò lójú wọn máa fa nìkan coastal bus ẹ wòye churches tó ní coastal bus ìsìn Ìbàdàn fully air conditioned tó o ní sí gíláàsì sílẹ̀ rà tọ́jú ọmọ gbájú sí ẹ ẹ̀wù churches tó ní Ìbàdàn báwo ṣe ní ni ẹ̀wù yìí owó wa ti ń wọlé sí Catholic hospital méjèèjì Ìbàdàn lójúmọ́ owó mùsùlùmí ti ń wọbẹ̀ àwọn ẹlẹ́yà ń lọbẹ̀ àwọn afáà ń lọbẹ̀ wọ́n ń gbé mọ́mú lọbẹ̀ àwọn ẹlẹ́yà ń bímọ bẹ̀ wọ́n ń gbá ìsàn lọbẹ̀ wọ́n ń kọ́ ọmọ wa lọbẹ̀ ẹ̀wù yẹ ilẹ̀ tí wọ́n ń rà tá a bá fẹ́ ra rẹ̀ nígbà tá a bá dáwó two acres yóò diṣẹ́ tá a bá fẹ́ ra rẹ̀ wọ́n ra rẹ̀ two hundred acres ẹ̀ kan náà ó gbogbo nǹkan tá a náà lè dálẹ̀ tí ó propagate islam yóò polówó islam kọ́dà ilé oúnjẹ ẹ wo ẹ wo ṣẹ́tì mr biggs àti tantalizers ń ṣe ń lù mama mama kẹ́lẹ́ kan lẹ́kọ̀ọ́ mama mama cars lẹ́kọ̀ọ́ ẹlẹ́dà aláàjì kiri kan náà lẹ ẹ̀dá alájà kiri kan náà lẹ lóúnjẹ tó dáa àtẹ̀tọ́ fẹ́ yín o àtẹ̀tẹ́ ọ̀fẹ́ yín o àjẹun bẹ́ẹ̀ èèyàn jókòó ní food canteen tí wọn ò lè má jẹun bẹ àwọn fún kàǹtì kan bẹ ń bàdàn ìyá ìyá ọpẹ tí wọn ò lè má jẹun bẹ ìyá dùn ní tí wọn ò lè má ta táwọn gómìnà lọ jẹun bẹ táwọn kọmíṣánná sì jẹun bẹ táwọn mẹba sáwùsì ń wá jẹun bẹ a ìkan bẹ ní baraki rodu mọkọlá a kọ́dà àwọn àwọn security men oní uniform ní ní ń darí ọkọ̀ wọbẹ̀ jáde a kí káwọn ìjọ mùsùlùmí kan dárú ẹ lẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri mi ẹ bá wo bíi àyà kùránì kata àti túnṣó àti yorùbá ni ọmọ kà tẹ́ bá wo bẹ àdìsí ànábì kan ni tẹ́ bá wọ́n kan bá ayàtà àdìsí ni tẹ́ bá wọ ẹ̀yà ayàtà àdìsí ni ojoojúmọ́ ẹ̀ sẹ́mi replace ẹ̀ ntọ́ wa ń bẹ̀ lónìí kọ́ ni wa ń bẹ̀ lọ́la tọdún èyí po àwọn èèyàn ọmọ jẹun sì mọ kọ̀rọ̀ ànábì àtọ̀rọ̀ ọlọ́run sọ àwọn sàlám dáwà tí ò ní wàhálà àánú tẹ́ bá tó à ń play kísẹ́ẹ̀tì kan nu mẹ́tì ń ni kò ní ìdíkẹ́ nìkan kan rojọ́ ẹ́ńjìnì ọkàn máa ni àbí ẹ túnú rédíò sí voice of the holy quran mẹ́kà alimukaroma ẹ pé ìmọ̀ndé ọmọ jáde bẹ́ẹ̀ sá rédíò yóò sì máa gbọ́ ah rédíò ebi ní sanni sọ rédíò sísọ náírà ní gbé sọ́sọ́ quran kẹrin mẹ́kà tó mu karoma dáwà ni ẹ dá secondary school kan lẹ̀ tọ́lágbára tí wọ́n mọ̀ ọmọ wa láti kòtò ọmọ gbé bẹ́ẹ̀ wọ́n mọ̀ wa láti Kaduna ọmọ gbé bẹ́ẹ̀ wọ́n mọ̀ wa láti Àbújá ọmọ agbé bẹ́ẹ̀ muslim school sí ni tẹ́pẹ́ per per per per term one million naira ẹni Anything èyí money ń Not doing money lọ́dọ̀ Tabaya so don't say. sẹ́yìn one point three million per term Eh? kò sí tiwa kọ́ mẹ́ tó ju ta kọ́ lọ ní wúlùkúrọ̀ àlèyíkímà sí tiwa yìí o kọ́dà kò tó ti gbé wáyìí Suma ti fi building center ìsàmúyàtọ̀ kọ́ lọ́yẹ àwọn mùsùlùmí sì kọ̀ jù mẹ́ẹ̀ dáwà ìsàmìyàsí ni ah. káàfà kẹ́ni tó fẹ́ kọ́ ìní mathematics kọ́ bọ́ síwájú mo ti fẹ́ dúró ẹ dákẹ́ kẹ́ni tó fẹ́ kọ́ ìní mathematics ò bọ́ wájú kò ní bisimilayi rahman rahim wa salatu wa salam ala rasulillah kò ní the topic of our discussion today is ẹ dárúkọ nǹkan topic kan mathematics kọ́ ma sọ kọ́ ma ṣe wáàsí kọ́ kẹsẹ̀ bisimilayi rahman rahim wa salatu wa salam kó tó bẹ̀rẹ̀ kò ní ìdíkò ṣe wáàsí kankan nítorí wíwù o ti propagate Islam o ti sọ fáwọn ọmọ pé tẹ ẹ bá di lecturers ọjọ́ àti teachers ọjọ́ àjú ìwọ náà bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi rahman rahim practical ni kọ̀mọ̀júbà náà lọ ǹjẹ́ ọkàn wí náà nù. it is time for salat let us end the class let us go to the mosque and pray teacher ò lè sọ jù báyìí lọ ó ti tó ó ti ṣe wáàsì jáde ní kíláàsì káwọn students hotel ẹ̀yẹ̀ mọ́ lọ́mọ́sáàsì owó wọlé ìsámọ́ ọlọ́wájú the society cannot be reformed without actively participating in it ẹ dá sí ni o ò sí bẹ́ẹ̀ oníbà wọn ṣe pín báwo ni wọn bá ṣe pín ẹ dá sí ni ẹ dìde ẹ yí padà ẹ dìde ẹ yí padà tá a bá yí padà á sábà mọ́ tá a bá jókòó bá ṣe ń jókòó yìí tá a ń wòran bá àwùjọ ṣe ń bàjẹ́ lọ yìí tá a ṣiṣẹ́ kankan lórí ẹ̀ àwọn ọmọ wo ò ní tójú ọ̀nà tá a wà yìí láyé aṣọ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilaik subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ jẹ́ sọ pé la ilaha illallah kakirun f'Olúwa. n ah o ah, ti da. náà. Ah, ẹni tí ó bá ní ìbéèrè kàbí ìkejì kí wọ́n náwó àsìkò béèrè làwà yìí. àwọn ọ̀dọ́ lè ṣe ọ̀nà wo ni wọ́n lè gbà láti tún àwùjọ àṣẹ láì jẹ́ pé wọ́n ṣe àṣejù àti àṣejù. Oh salamu alaykum alákọ̀ọ́ ìbéèrè mi ni pé àwùjọ tí à ń lò lọ yìí báyà mùsùlùmí bá ṣe pọ̀ tó àwọn tí wọ́n. à ń sì tú wọn lè dákẹ́ nítorí tọ́lọ́hún. báyà mùsùlùmí ṣe pọ̀ tó nínú àwùjọ yìí. ẹ̀pá. àwọn tí iṣẹ́ yẹn yé níbẹ̀ ṣe làálẹ̀ wọ́n kéré gan-an tó yẹ pé nínú àwọn tó tún jẹ́ mùsùlùmí nínú àwùjọ tó yẹ pé àwọn ń fa iṣẹ́ yẹn sẹ́yìn àwọn tó wá pọ̀ ju àwọn tí wọ́n gbọ́ iṣẹ́ yẹn yé lọ ọ̀gọ̀rọ̀ wọn dẹ̀ ní àáfàá ni wọ́n ìmọ̀ wà lọ́dọ̀ wọn tó yẹ pé ibi tí irú àwa ìbá ti dúró sọ̀rọ̀ wọn á máa ní ṣé wọ́n nímọ̀ tó kíní ni so báwo ni ẹ ti pè wá ń jà pé ká ṣiṣẹ́ báwo la ṣe á fẹ́ ríṣẹ́ yẹn ṣe nírú àwùjọ yẹn sọ ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan kan ṣẹlẹ̀ lọ. Ah, olóye lọ́dọ̀ yẹn ti bẹ́ńlẹ̀ tí wọ́n mẹ́yìn ẹ̀ tó wá ní méjì. náà sọ ọgbọ́n ta tún lè lò èmi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ tá a bá ń lọ yídì ní ọ̀dọ̀ wa àwọn olóòṣà àwọn náà wọ aṣọ funfun kódà àwọn atúmú tẹ̀síbá lọ́wọ́ ìlú tí wọ́n lù tẹ̀lé wọn láti dá wọn mọ̀ pé ah, àwọn wọ̀nyí ìṣàlásàlátù olóòṣà ni wọ́n kódà àti sọ̀rọ̀ yẹn dé iwájú àwọn ṣífìmàmù lù wọn èrí nǹkan ṣe sí dìísìn kámá ní Ṣàgámù lọ́dọ̀ tiwa kámáṣẹ́ ti sọ pé ká gbégbá máa gba owó ní yídì so ọ̀nà owó la tún lè lò ó lè ń báyàn nu jẹ́ gẹ́gẹ́. alhamdulilayi. alákọ̀ọ́kọ́ nípa Lagos State tí oníbèrè àkọ́kọ́ sọ̀rọ̀ lé lórí pé ká extend dáwà síbẹ̀. Si alihamudulilayi dáwà ń lọ ní Lagos state àwa táwa ń bá dẹ̀tẹ̀ ń darúkọ náà sì ń wá Lagos state eh, èmi máa ń wá sí kò púpọ̀ fún wá sí púpọ̀ gan ni púpọ̀ last Sunday of Ramadan tó kọjá èmi mo ní lecture ní House of Assembly Lagos state ọdún kẹta rèé tán ti fún mi lecture last Sunday of Ramadan ṣùgbọ́n mi ò wá mo sọ bẹ́ẹ̀ fún pé ní wá mo ní wọ́n mọ̀ pè mí ìyẹn fún alẹ́ tí ó wà lẹ́tùnú èkó ni gbogbo ìgbà tí n bá travel wá sí kò ní mo máa ń mísì tẹ̀fsíìrù padà èmi ò sì lè afford láti mísì tẹ̀fsíìrù iṣẹ́ tí mo ti bẹ̀rẹ̀ láti almost thirty one years ago tí n lè gbà kí nǹkan kan ó di mi lọ́wọ́ rẹ̀ ó ní tẹ̀fsíìrù ṣiṣẹ́ kò síjọ́ tí mo lọ rí láyé tí ní di five thirty to six tó dé èèkan tí mo lọ ń ráwẹ̀ àwọn èèyàn náà má bàa ṣe pẹ́ tó tá lọ sí wá sí lù ẹyọ kan so tí mo gbà kí n jáde kó n bá dànù àwẹ̀ all affect me to six twenty to six tó dé mọ̀ọ́kàn rọ́ọ̀sì sisi tẹ̀fisìrò àyà kanjọ́ náà láì parí ẹ̀mí six thirty so ìyẹn fún ilé yẹn ẹ gbàgbé alájí ìsanu Ramadan tí a rò bá síta ntọ́lọ́ba ni ilé wa ń wà àwọn olóyè yìí wọ́n ti ń yọ mílíọ̀nù sórí èdè fi ń wò mílíọ̀nù kan pé àwọn tó wì lónìí torí wọ́n ti ń yọ ní ó wọ́n ti tún <laughs> wọ́n mú àwa sẹ́kọ̀ dáadáa à ń lọ lumi náà ní Lagos state yàtọ̀ sí Lagos gangan bíi that àwọn èèyàn wa náà sì mẹ́mẹ́rú olóyè tí mo náwó sí àwọn náà mójútó ṣìbírí lọ́nà ọ̀jọ́ lọ́nà badagry sibiri sibiri ni máa ń dẹ́rù bẹ́ẹ̀ mi nígbà bá dọ́jọ́ ta tààfi wákàtí méjì àti ìbàdàn dọ́jọ́ ta tàà kó lọ́jọ́ ta tà lọ sibiri ta lọ wákàtí mẹ́rin òun ni mo fi ń sáwọn pé mi ò wá sibiri ẹgbẹ́ àsìyìn máa bọ̀ lọ́jọ́ ta àbí kẹ́tù <laughs> n ti ń dájà lẹ́ láàrin mi àti wọn nù láti bí oṣù mẹ́fà àtàdé yọ̀ ń fà <laughs> gbogbo aṣọ ìyẹn ni ó jìnbìnrin àtó débẹ̀ à ń wá Lagos State a sì túbọ̀ máa wá lágbára Ọlọ́run kódà ní Island mo frequency Island gan-an Lagos Island mo frequent ń bẹ̀ wọn tọ́lá àwọn tí sábàbù ti mẹ́ ń bẹ̀ àti wọnú ara wa kọ̀tà pé gbogbo wọn wá sí ń àwọn gẹ́gẹ́ ti sọ pé kí n mú ọjọ́ kan every two two, two weeks tẹ́pẹ́ rú lẹ́tọ̀ ti lọ ń bá dàn torí pé àwọn ọmọ Lagos Island ni wá system sí ìlú new garage àméjì everywhere Wednesday wọ́n wà new garage láti Lagos Island wọ́n ti à ń bẹ̀rù pé tẹ̀síìrù kan kí n máa ṣe ń jọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún àwọn ọmọ fún mi five thousand naira owó ọkọ̀ <laughs> mo ní ẹnìkan náà wọ́n fọ̀rọ̀ tí àwọn ọ̀fọ̀kọ̀ agbèmí ń bàdàn ó sì fọkọ̀ gbèmí padà bàdàn ọkọ̀ wọn máa gbèmí yóò sì máa mímí padà orí ẹ̀ lájọ wà lọ́wọ́ kò rọrùn àfi tẹ́ ẹ máa fẹ́ gbèmí ara ẹ̀ wàhálà yẹn ti ń lágbára gan ṣùgbọ́n lágbára ọlọ́run gbogbo àwọn bàbá wa náà láàjọ pínra wa sẹ́nu ọ̀sẹ́ torí pé ẹni tí a bá fẹ́ tún ṣe àwa náà ṣe wàhálà lè lórí ẹni ẹnu sẹ́lá agóṣe kú sí làwa náà ti gbà pé orí wàhálà làá kù sí ń kọ́sájẹ́ wàhálà ń tọ́lọ́ ń fẹ́ yìí a sì wàhálà lórí ẹ̀ èkó àdúgbò lọ́dọ̀ yín lẹ́kọ̀ọ́ bàbá èkó Ìbàdàn lẹ́wà kí à ń jà fún sí ẹ̀ pàdé èkó ni yín ni ẹ̀ àwọn àwọn tá lẹ́kọ̀ọ́ àwọn nù ẹ̀ ọ̀dà ẹ̀sẹ̀ rí a lórí a rí àwọn náà yìí a wa sọ lágbára tó ti challenge wa ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀lẹ̀ lẹ̀ lárúbáwá. tó bẹ̀rẹ̀ láti Tunisia tó spread dé Egypt tó dé Syria tó dé Libya tó ń kan gbogbo ẹ lọ Bahrain ọkàn Saudi náà ọjọ́ mẹ́ta náà paná ti Saudi ni ọkàn Saudi ọ Yaman bẹ́lẹ́nu ẹ̀dínsìn téèyàn kú lọ lójoojúmọ́ nítorí ẹ̀ yóò tún débò míì náà ìpìlẹ̀ ẹsẹ̀ lẹ́yìn ọ̀dà rárá ẹnìkan ò gbọ́dọ̀ para rẹ̀ nítorí pé yà jẹ́ iná gbére ní ọwọ́ làlùkẹ́ àmà nítorí ìpara ẹ̀ ní ó fi máa jẹ́ yàrá láì nù ọ̀nà unfortunately for him iná lè parẹ́ iná náà sì nílé ìyá tàlùkìámọ̀ náà jù ó ti ó ti sọ̀rọ̀ di ọ̀daràn gidi wájú ọlọ́run ìbáà jẹ́ pé ọ̀nà yẹn ó reform society wọn somehow ṣùgbọ́n bá ń wo tẹlifíṣàn àwọn ilẹ̀ lárúbáwá ńjọ́ tí wọ́n gba ìjọba Tunisia ńjọ́ tí ìjọba eh, Usman Barak Egypt fall ńjọ́ tí Gaddafi kú ní Libya pàápàá jọ ayẹyẹ tí wọ́n ṣe ń jò ní ní Tripoli níjọ́ Thursday tó kọjá yìí ní Tripoli tí America ambassador wá bẹ́ẹ̀ tí vice president wá tí Hillary Clinton wá ẹ̀ ń bá wò ó rí i pé wọn ò ní future mọ́ ní ẹ̀ Lárúbáwá ilà yàtsàlá torí pé àwọn Lárúbáwá lọ wọ ṣòkòtò jeans wọn gbé sí bẹ̀rẹ̀ ẹ̀ dì wọn á gbé fèrè ẹnu wọn kọ̀ọ̀kan ojú bí àwọn òyìnbó sì máa ń kọ̀ọ̀kan wọn dé kẹ́nẹ́ kan bí ìgbà tẹ̀yàn gbé gàrí tà sórí bí ìgbà tẹ̀yàn we have freedom now to talk we are not allowed to talk before now we can talk we can do whatever we like wọn lulu lùlù fún wọn jó ṣe léyìn ní reformation tẹ̀ ń fẹ́ omi kan ń padà lọ síbi ìbàjẹ́ tó tún lágbára ju ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ lọ tó bá bọ́ sọ́wọ́ mùsùlùmí tí wọ́n fi ìlànà islam lílẹ̀ nù lù àkó oríire tó bọ́ sọ àwọn kùdárù tí ọ̀fẹ́ gbúrò ẹ̀sìn islam yìí tán gba torí tẹsẹ̀ ti ń lọ ní western world pẹ̀lú ẹ̀ làwọn sọ̀dọ̀ àwọn ilẹ̀ lábánádà orí ibú gidi ni fún o jáànámà ni wọ́n ń falẹ̀ ẹsẹ̀ fúnra wọn o kọ́lọ̀ ń kọ́lá wọn bẹ́ẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ọ̀dà ṣùgbọ́n aburú ń bẹnu ìjọba ti ń lọ lọ́pọ̀lọpọ̀ lẹ̀ lárúbáwá ìjọba tára ló ọgbọ́dọ̀ sọ̀rọ̀ Tunisia tẹ̀ ń wò wọ́n sọ fún mi authoritatively pé ATM card bó ṣe wà níbi ìta fi gbowó báńkì ń bẹ́ẹ̀ lọ́ wà fún láti wọ mọ́sáàsì mọ́sáàsì jọba bá rẹ́jísà yín sílẹ̀ ẹ̀wọ̀ kírun ǹtẹ́ wà rẹ́jísà yín ilẹ̀kùn mọ́sáàsì ò ní sí ẹ bá ti kí káàdì bọ̀ kò ní sí torí pé bẹ́ẹ̀ kọ́ náà rẹ́jísà yín sí. àwọn alájí gan níbẹ̀ ni bẹ́ẹ̀ ni eh, tunisia àbí bògó ibà láyé àtijọ́ odi ọdún mẹ́fà gbáko lónìí wọn gbọ́dọ̀ gbàwé ramadan ní tunisia òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ gbàwé pé ìwé lágbára ti ṣiṣẹ́ tó pé ọrọ̀ ajé ń lọ lẹ́nu àwẹ̀ tí wọ́n tọ́ ṣe àwẹ̀ gbígbà léwọ̀ fódi ọdún mẹ́fà inú kaaba wọn ṣépè fún bàbá yẹn rí bàbá president tunisia tẹ́lẹ̀ rí habib habib labogo yìí ẹ wọn ṣépè fún rí inú kaaba rí lójú mi báyìí rí inú alukonot so àwọn bàjẹ́ yẹn ti so pọ̀ èyí táwọn ń ṣe ọwọ́ on islamic èyí táwọn yìí lè náà tó fẹ́ bọ́ sí wọn on islamic we are in a dilemma i need to carry form society àwa ni àbáwọn ìran míì kọ́lọ́nkọ́ bá yí padà ti boko haram kò sí jama tí ń jẹ́ boko haram lórí ilẹ̀ ayé àwọn ọ̀tá islam àwọn ìjọba àtàwọn ọ̀tá islam lọ́sàn-án ló kọ́ harakatu yusufiya ní jẹ́ harakatu yusufiya yusuf movement oní ọ̀pẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń jẹ́ títí dìgbà tí gọ́ọ̀mẹ̀ntì pè ní boko haram nígbà orúkọ yẹn jáde wọn á rí nínú ara wọn dípò Yusuf movement wọn á rí nínú ara ní jamaatu ahali sunna wal jihad jamaatu ahali sunna di dawa wal jihad orúkọ tí wọn sẹgbẹ jáde nù pé làwọn ń jẹ báyìí ẹni Boko Haram Western education is haram Muhammad Yusuf gangan fúnra ẹ masters degree ló ní lórí science masters degree ló ní lórí science graduate university graduate ni tó ní MSc lọ́wọ́ àwọn professors wà nù ọmọ jésù sùúrà rẹ̀ professors márùn ọmọbẹnu pictures university of Maiduguri tẹ pé inú àwọn tí ma ń jókòó títẹ ma ń fọlá mọ́nà lọ́wọ́ ṣe Boko Haram ni ọ̀yàtọ̀ sáwọn jama kan ti mẹ́lẹ̀ Yorùbá tọ́pẹ́ ọmọ wọn ti ń ṣẹ́ńṣẹ́lì yóò resign ìtọ́ wà ní post office yóò resign ìtọ́ ń teach in secondary school ọgbọ́dọ̀ resign èèwọ̀ ni iṣẹ́ àgbẹ̀nìkalẹ̀ gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ àgbẹ̀nìkalẹ̀ gbọ́dọ̀ sẹ́mi kọjú àgbẹ̀ ṣiṣẹ́ <laughs> tí ẹ àwọn èèyàn rẹ̀ ń bẹ ní university wọn bẹ ní colleges of education bẹ polytechnics wọn kàn fi bà wọn lówó kọjẹ́ káwa tó kò lè sọ pé èèwọ̀ jama'atu suratu mọ́mìnì nílẹ̀ yorùbá ṣé wọ́n ń kàwé ẹnìkan kò sèwọ́n boko haram ọmọ mi ò ní rèlú ọ̀bọ láéláé ẹhẹn àwọn wákà ni wọ́n bá ń da ẹ bá ń da dáadáa ẹ bá ń <laughs> èmi tó mi ò mọ̀ dá n bá fẹ́ da gbogbo ẹ̀ ọkàn bàjẹ́ ni wọ́n ní erukẹ́ alàrájì à ń wí <laughs> ẹnìkan kò sèwọ́n pé boko haram wọ́n èsì kàwé wọ́n ò sèwọ́n kọ́lé jẹ́ni bòdì láti kàwé tábà ẹ ọmọ sùkúù ni wọ́n sì wòyàn títí báyìí máa fẹ́ bóyin lówó pé ẹ gbowó káàkiri wọ́n lè fún yín lówó pé ẹ fẹ́ fi kí ẹ fẹ́ fi kọ́mọ́sáàsì ẹ já fún yín lè láì wà rọ̀sùlì àmọ́ tẹ̀ ń sẹ́wọ̀n ẹ lọ bọ́ lé kẹ́ kẹ́ fadé ẹ wéra wà ní wọ́n wù ẹ fún yàtọ̀ tó kù mẹ́ <laughs> ẹ kẹ́ kò sì kàn Boko Haram yàtọ̀ sáwọn ẹ̀mẹ́yẹ jẹ̀mọ́ ńlẹ̀ Yorùbá láwọn baba wa traditionally tí wọ́n so ṣùgbọ́n wọ́n gbé orúkọ yẹn jáde láti bá mùsùlùmí lára boko haram lèmi àtẹ̀yìn náà wà gbogbo ẹ̀ bá ti rí báyìí ọlọ́run ní làwà lọ́wọ́ wọn wọ́n fi wọ́n wọ́n ń lo gbogbo tẹ̀ ń gbọ́ lórí rédíò àti tẹlifíṣàn láti fi ṣe avenue láti máa arrest wa torí pé islam ni wọ́n fẹ́ destroy otherwise àwọn èèyàn tẹ̀ ń wá ká ẹ̀ mọ̀ wọ́n centers centers wọn are known to the government ẹ bẹ́ẹ̀ ti gbọ́ nínú wíìkì táwa yìí ẹbí wíìkì náà ni wọ́n ní wọ́n mọ àwọn náà ibi táwọn wà. One they should come to us and arrest us or negotiate with us. If they want to negotiate, let them come. We are ready for them. Lóòní pépà nìkan fún mi pépà kan láàárọ̀ etí ti dàpadà fẹ́ni tó ní. Mo fi lẹ́nìkan náà lọ pé bàǹgbàdá ni mo fẹ́ lọ tọ̀. Mo á rí lọ́wọ́ ẹnìkan bẹ̀ mu ni à mo yẹ fún mi pépà kan ni. Front page president ní òun ti agree láti san compensation lórí Baba, Muhammad Yusuf yẹn táwọn pa. Ilé ẹjọ́ kan ti dá ẹjọ́ sẹ́wọ̀n kí ilé ẹjọ́ kan ti dá ẹjọ́ kan ti dá fan government guilty pé gọ́ọ̀mẹ̀ntì lo ẹ̀ṣọ́ judicial killing láti pa wọ́n so pé wọ́n gbọ́dọ̀ san compensation wọ́n dẹ̀ wọ́n àti gbà láti san pa wọ́n jẹ̀bi ọ̀nà táwọn gbé gbà ṣùgbọ́n àwọn ò lè jókòó pẹ̀lú wọn láti máa negotiate lọ́wọ́lọ́wọ́ báyìí the government is at fault kálá àwọn ará abílẹ̀ àṣejù tán ń ṣe ẹ jẹ́ wọn ó pe eh, alimudu sheriff wọn ó pè jáde ìtọ́jú àti muhammadu yusuf pọ̀ ẹbí muhammadu yusuf lọ́ba ṣe campaign pé kí wọ́n dìbò gómìnà pé yóò lọ sẹ̀ríà ẹ wá àjọ lọsẹ yàtọ̀ nẹ sọ pé mọdú nẹ sọ pé ali mọdú sẹdí fèsì yàn gidi pé fàásì kìíní ebi olóòlò sọ làbújá pé wọn pa pé security threat ni pé yọgbà jọba nàìjíríà torí bẹ́ẹ̀ ni yẹn ti sọ pé kò ní dìbò ẹlẹ́ẹ̀kejì kò ní wọlé òun ní jẹ́ kára dìbò fún òun tó ń kábí fún tó tó promise pé olóòlò sẹ̀ríà tó o ṣe mọ́ òun náà sọ fara pé wọn gbọ́dọ̀ fún ọmọ ebi ló fi lọ report ẹ̀ làbújá pé security threat ni kí wọ́n pa sẹ́bí àtijọ́ tó náà ti kó lórí gómìnà ẹbí ò lè wọlé Borno state mọ́ dòní òun gẹ́gẹ́ fẹ́ràn àìsàn ẹ̀ pé ò lè wọ Borno state pé wọ́n pa òun ni former governor àwọn politics ọwọ́ àwọn dà kìíní ṣùgbọ́n ẹja fìyẹn lè díẹ̀ torí ọ̀nà pọ̀ nípa ọ̀nà wo làwọn gbà operate ts béèrè fún táàfin reform society inú àwọn ọ̀nà yẹn ni mo ti gbẹnu léwu báyìí ò tiẹ̀ gbà á tán ẹ bẹ̀rẹ̀ implementation díẹ̀ tá a sọ yìí díjọ́ ti program yìí ọ̀ wáyé tá a tẹ̀ wájú sí ẹ bẹ̀rẹ̀ implementation rẹ̀ èmi. E àwọn bàbá tó jókòó yìí gbogbo ara ní bá a ṣe ń ṣe wáàsí tá a sì sinmi rárá wẹ́ẹ̀lì lẹ́lẹ̀ hamd kò sì sí problem kankan fa we will continue to do it ẹ̀yin náà take over ṣé báwa la ti ń kú lọ díẹ̀ díẹ̀ yìí abẹ́ẹ̀ rírun gbọ̀n ní ilé ọ̀kan abẹ́ẹ̀ sí gbogbo ẹ̀ ti ń funfun lọ ni ọmọ fi forty eight years fifty years gbogbo ara ti ń rún gbọ̀n funfun a ti ń lọ nu bẹ́ẹ̀ sí wọn ẹ̀yẹ take over náà ẹ bẹ̀rẹ̀ ṣẹ́ lójú àwa ẹ bẹ̀rẹ̀ lójú wa ẹ̀mọ yìí mọ́sáàsì ní wa àwọn tí ó ṣe wá sí tipa àwọ̀ ọ̀ka ẹ̀yẹ dìde ẹlẹ́rẹ́dì kábà nígbà yìí mọ́sáàsì ilé ẹnìkan mójútó kábà nígbà yìí mọ́sáàsì ilé mójútó gbogbo òlu ìṣàrà ló ń fẹ́rẹ̀sì díẹ̀ díẹ̀ ta ni kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tábà fẹ́ reform society wa sì ní ọ̀pọ̀ mẹ́ bí ọba gbọ́dọ̀ ọlọ́run kò sí ní tẹ́lẹ̀ fún atólétó nípa àwọn ẹlẹ́bọ tí múra gẹ́gẹ́ mùsùlùmí àti àwọn àfa àtàn gbógun ti Islam lórúkọ Islam tí wọ́n ń rò pàwọ̀ ọmọ kí ó táwọn pé àlẹ́tọ̀ ká sọ̀rọ̀ pé wá sí kéńké wò lọ́mọ. níbi táwọn aláàfáà ẹ̀ ń bá wo tiwọn kò ní jíṣẹ́ ọlọ́run àwọn tọmọ kí ojú àlọ́kùnrin òlu àìgbọ́ wọn bí ìgbà tí a mọ̀ pé wọ́n ń bẹ àìmọye àwọn tọmọ kí ojú àlọ́tọ́ adókòó tá àná tán gbọ́ wá sí lọ́dọ̀ wa tán sì mọ̀ ju àlọ́ ẹ ẹ ń bá fẹ́ ṣe nǹkan ní òsè ẹ tí òní ṣe ẹ ṣe dúró de titi ẹ tẹ bá dúró de titi nǹkan kò ní yípadà náà lù ẹ̀yin tẹ fẹ́ ṣe bẹ̀rẹ̀ gbogbo ẹni mo sì fi ń sọ pé mọ amila bí mọ alima alamahulọmọ lam yaala ẹ ń bá lò ń tọ́mọ̀ tí ọmọ tẹ́lẹ̀ ọlọ́run fi ma wàláyé tàlẹ́ sọ́mọ́ bíi láìlẹ́ ìdílé ilé wa ọlọ́run máa ń ṣe káṣù fún yàn tí ọ̀dà bíbá tẹ̀ ń wo tíra lọ́ọ̀ká báyìí tẹ̀ bá ń sọ̀rọ̀ ńgbà mí lórí ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ máa wí tẹ́ ẹ tó máa sọ péjì láì rí tíra lójú fúnra ọlọ́run ẹ bẹ̀rẹ̀ ẹ máa ṣe ntọ́yẹ kẹ́ ẹ ṣe lọ ẹ má wò táwọn àfa ẹ̀sìn máa àtàkì àwọn àfa ìmọ̀ yìí sọ̀rọ̀ pé afẹ́fẹ́ àtàkì yẹn wá a sì sọ̀rọ̀ pé lágbájá mo fẹ́ sọ̀rọ̀ sí kẹ́hìn fẹ́ sọ̀rọ̀ sí sí tọ́yẹ pé pẹ̀lú ìkíláàsì ẹ̀ fi ń ṣe kí ni ó dá alẹ́ fi ń torí ẹ̀ ṣe wà lẹ́ ọlọ́run rìn lọ́wọ́ ẹni tọ́mọ̀ jù lọ́wọ́ tó gbà pé ìgẹ̀lẹ̀ mọ̀ jù ń lọ yọ́ọ́ máa sọ bẹ́ẹ̀ pé lágbájá ìṣẹ́gbẹ́ òun o yọ́ọ́ máa wí torí ẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ tí táwọn ẹlẹ́bọ ara pé Islam strength ẹ̀ nínú ìlú wa ọ̀lẹ́ pọ̀ ni Saturday city afulawa àsìkò tẹ́ ẹ̀ bá wà ní kú ọ̀lẹ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́ pé wọn gbọ́dọ̀ mú tẹsíù dání wọn gbọ́dọ̀ wọṣọ bíi mùsùlùmí ká máa bọ̀ ọ̀sà lọ tẹ ẹ bá fẹ́ kọ ẹ̀mẹyẹmí mùsùlùmí yóò lọ sí i tọ́wọ́ ènìyàn bá sì ti ti kú dà àìbèrè kú tọ́pa bàbá ẹni àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ tó nídìí sùúrù ẹ ń bá wo ìtàn ìran tatar sẹ́mi ìran ti ń jẹ́ tatar ìran tatar ẹ̀ mọ́ni ọ̀rọ̀ ẹ̀ pọ̀ ọ̀rọ̀ mọ̀jùmú fatawa ibn Taymiyyah al-Mujarrad fami wàlẹ̀ ìṣẹ̀lẹ̀ fọ́nù twenty eight ọ̀rọ̀ wọn pọ̀ nù ẹ̀ ọ̀rọ̀ ń bẹnu sẹ́rì yàdù sọ ní baba òfèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ kàtà wọn o Ibn Taymiyyah rahimahullah ta'ala bó ṣe gbóná tó ń bí ìtìbálù kìtàbí wà súnà náà orí àwọn nǹkan tí wọ́n ń ṣe tó sì dákẹ́ tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ àwa tá a gbọ́ yàdù sọ nílẹ̀ inú ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ ti gbọ́rú ẹ̀ ti Ibn Taymiyyah ṣe ti ń kọjá lọ tó bá wọn bí wọn ti ń ṣe ìbàjẹ́ tán mutí tẹ̀lítọ́ tẹ̀lé yẹn pé Ibn Taymiyyah ó sì ń kọjá lọ láì sọ̀rọ̀ ọtí ni òjẹ́ wọ́rújú àti máa pa mùsùlùmí ẹ̀jẹ̀ mùsùlùmí ọ̀bá máa dalẹ̀ tí wọ́n bá mutí fíọ́ndẹ̀ ìdíjọ́ tá gbàrà òde tá gbọ́ tilẹ̀ nu wọn tá kẹsẹ̀ wọn kó nù lù wa. àwọn eléyìí bá a sì sọ di mùsùlùmí ká máa sáré kí dáwà ẹ bẹ jọjá àsìkò tẹ ń sòsà lọ́wọ́ o àsìkò tí ò sòsà ń ta tẹ ẹ bá lè gbé dáwà lọ ọmọ bá kọ̀ọ̀kan wọn individual ẹ má pè ṣùgbọ́n ìkọ̀ọ̀kan ni máa lọ dábà wọn tẹ́ ẹ bẹ́ẹ̀ sọ olóòṣà méjì mẹ́ta mẹ́rin di mùsùlùmí agboolé kan wọ́n ti ń reduce tó ń bá gba ìsáàmù àwọn ọmọ rẹ̀ ọ̀tẹ̀lẹ̀ ìlànà yàtọ̀ àlà tó bá dọjọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòṣà yẹn gangan ní ògbógun tàwọn olóòṣà tẹ́lẹ̀ tẹ́jọ wà nípìnlẹ̀ pọ̀ tí wọ́n gbógun Islam tán ìyẹn ni ká máa ṣẹ́lẹ̀ lórí pé báwo ni dáwọ́ ìsàmì yóò sì dé tí àwọn tí wọ́n ìgbà Islam tá a sì máa bẹ̀ lọ́hùn kì Islam tá a bá lè ṣe yún a rí adúpẹ́ ọlọ́run èyí tí ó tún jẹ́ kí abẹ́lé ìdèbìtì abadé lásìkò kọ́lọ́n kó gbà lẹ́sìn